الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيم الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل بسم الله والصلاة والسلام على خير خلق الله سيدنا محمد صلى الله عليه وسلم وعلى أهله وصحابه أجمعين à ń kí ẹ̀yin olùgbọ́wọ́ wọ́n pé àdìjọ kú ojúmọ́ abáríkà júmọ́ aláàjẹká ṣèwúpẹ́ ẹ káàbọ̀ sórí ètò yín ètò àtàkùn ní alifik fidin lórí one zero one point one parrot fm lókè bèbí nílùú ògbómọ̀ṣọ́ ọ̀làdùnní belò lórúkọ mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center tó ń bẹ ní ẹ̀ṣánú ajélógbọ̀nsọ̀ sheikh ẹ káàbọ̀ sórí ètò sàkọ́lọ́ ńkọjẹ́ kárí yín pẹ́ látàrí dáadáa lójúpọ̀ islam kọ́lọ́n kó sì bá a fún yín ní alẹ́hùsùn lè khatima ìbéèrè àkọ́kọ́ tí màá kọ́ fi ṣíde kó tó di pé àmọ́ mú ìpè lọ́lọ́kan òjọ̀ kan òun náà ni àwọn ìbéèrè tí ó ti jẹyọ ní ọwọ́ mi ń bí oníbèrè béèrè wọ́n ní tí èèyàn bá ń ṣe sọ láti lọ èèyàn tí wàá bá débi àtẹ̀ṣẹ́hùd alákọ̀ọ́kọ́ èyí tó bá jẹ́ sọ láti oníraka mẹ́rin èèyàn sì bá débi àtàṣàwùdù alákọ̀ọ́kọ́ ọ wá débi àtàṣàwùdù alákọ̀ọ́kọ́ yìí dípò tó fi yẹ kéèyàn dánu dúró níbi ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa lọ́ba tún bẹ̀rẹ̀ sí ní mọ́ ẹnu lé sọ́látù lè ibrahimiyya léyìí tó túmọ̀ sí pé ó ti kà ju àtàṣàwùdù alákọ̀ọ́kọ́ lọ wọ́n ní ṣé téèyàn bá parí sọ́látù yẹn lẹ́yìn sálámà tí ìmáàmù bá sálámà ṣé èyí ó san ìtanràn kan ní pàtó ni àbí eléyìí ó ti lọ báwọn ah, ẹ jẹ́ ń ṣe báwọn náà ká máa bá a lọ bẹ́ẹ̀ bismillah. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd fasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. ẹni tó ń ṣe sọlá tó sọ pé ó ṣe àfikún as-salatu al-ibrahimiyya lórí at-tashahhud al-awwal nínú àwọn sọ̀làwátì tó ṣe pé ó ní tashahhud méjì bíi sọ̀látù bọ́hùr asur maghrib àti isha bákan méjì lọ́rọ̀ rẹ̀ nínú kó jẹ́ pé ẹ̀yin lè máàmù ló wà àbí òun ló ń dá sọ̀látì ṣe hmm. àbí kò tiẹ̀ jẹ́ bákan mẹ́ta àbí kó jẹ́ pé ìmáàmù gangan gangan ni fúnra rẹ̀ tó bá gbàgbé ṣe bẹ́ẹ̀ kò sí nǹkan kan tí ìmáàmù ṣe ṣáájú àbí lẹ́yìn ìgbà tó bá sálámà kò sí àfikún kankan nínú sọlá dípò pé ó forí kanlẹ̀ lẹ́yìn rẹ̀ nítorí wípé ìyapa ń bẹ láàrin àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà wípé tá a bá ṣe tashahhud al-awwal yẹn ǹjẹ́ ìgbàláyè wà fún wa bí láti ṣe as-salatul ibrahimiyya so àwọn èyí tó pọ̀ wọ́n sọ pé àní ṣe apá kan nínú wọn sọ pé àṣe irú eléyìí nínú òfin ṣẹ̀ríà a máa ń pè ní khurujan min al láti lè bá a bọ́ lọ́wọ́ ìyapa yẹn àní sọ pé ẹni tó bá gbàgbé ṣe yóò ṣe ìforíkanlẹ̀ kankan àní sọ pé ẹni tó bá gbàgbé ṣe yóò ṣe ìforíkanlẹ̀ kankan ẹni tó bá wà bẹ́ẹ̀ náà lẹni tó ń dá láti ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìmáàmù náà bó tilẹ̀ jẹ́ pé kọ́mọ̀sì àṣọlẹ́tò ibrahimiya nínú tẹ̀sẹ̀hùdà awọ́l nínú tẹ̀sẹ̀hùdà alákọ̀ọ́kọ́ ọ̀nà ní ta sàlẹ́sà ẹni tó wá wà lẹ́yìn lè máàmù tó bá pè wọ́n ló bá gbàgbé ṣe bẹ́ẹ̀ so ó ò ní forí kankan kanlẹ̀ lẹ́yìn lè máàmù nígbà tí ètí ṣe pé ìmáàmù ló forí kanlẹ̀ pọ́n ṣe gbàgbé kan nínú sọ́lá ẹni tó wà lẹ́yìn ìmáàmù ò ní forí kanlẹ̀ nítorí pé innama ju'ila al-imamu li yu'tamma bihi níṣẹ́ la gbé ìmáàmù síwájú nítorí ká òkọ́sí rẹ̀ ní tí ó mú ọ tó fi wá dá forí kanlẹ̀ yàtọ̀ sí ìmáàmù rẹ̀ yóò lójútu nǹkan náà tó ṣe. Hmm. jazakumullahu khairan ẹ má gbàgbé pé ẹ máa darapọ̀ mọ́ wa ní ìkànnì ojú ìwé wòmí wọ facebook ẹ máa fi ọ̀làdùnní belò ẹ máa fi wá ẹ máa rí wa kétékété bí a ṣe ń ṣe lọ́wọ́ èmi pẹ̀lú sheikh bẹ́ẹ̀ bá ti ń rí ẹ máa share rẹ̀ ẹ tún máa like ẹ̀ e bákan náà kẹ́ máa follow rẹ̀ pẹ̀lú zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight fún àwọn tí ó ń bẹ jákèjádò ilẹ̀ nàìjíríà èyàn èyí tẹ̀ ń gbọ́ wa jákèjádò orílẹ̀-èdè ìfáwọn tó ń bẹ yíká ilẹ̀ àgbáńlá ayé plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six òun náà ni nọ́mbà tí ẹ lè máa fi pè wọlé ìyún fáwọn tó ń bẹ lọ́nà tó jìn réré lókè òkun lọ́hùn ẹ lọ́wọ́ aleykum salaam wa rahmatulah ó kọ yín o. ìyá hello. pẹ̀sán mẹ́ta ó kọ yín àti ibi tẹ́ ti ń pè. so alákọ̀ọ́kọ́. ó kọ yín àti ibi tẹ́ ti ń pè. àbẹ̀rẹ̀ wá sí láti lọrin. kí ni ìbéèrè yín àkọ́kọ́. àkọ́kọ́ ni pé gẹ́gẹ́ bá ti mọ̀ pé ní àwùjọ àyè hmm. ọmọ tìǹà ń pé ó pọ̀. Hmm. so bí ẹ̀ bá fẹ́ fẹ́ ìyàwó hmm yẹn sì mọ̀ pé bàbá tó fẹ́ so igi fún yẹn yìí hmm. ní pé wọ́n ti sìn mẹ́ pẹ̀lú ìyá tí yẹn fẹ́ fẹ́ ni hmm. ṣé tí bàbá bàbá so igi ní pé pé ìdè ń so hmm. aláwọ̀kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ni pé ẹni tó fẹ́ fẹ́ yàgò rẹ di mùsùlùmí àwọn ìgbésẹ̀ òun yẹ kó gbé tó bá òfin ẹ̀sìn ẹ̀yẹn tó bá ẹ̀sìn ọlọ́run mu tó ẹlẹ́ẹ̀kejì ni ẹlẹ́ẹ̀kẹta ni wípé kí ni à ń tèjì bá rí sí pos ṣé ó tọ́ kí mùsùlùmí ṣe àbí kò dáa so asalaamualeykum. hello hello. naam naam. ọ̀dà inṣàlá asalaamualeykum. alhamdulilayi eh, tó bá dáyàn lójú pópinrin tó ń fẹ́ fẹ́ ọmọ zina ni ọmọ zina ni wọ́n gbà bí so ẹni tí wọ́n ń pè ní bàbá rẹ̀ tó bí gbọ̀nà zina yẹn so ó dájú pé báwùjọ ti ṣe rí òun náà ni yọ́ọ́ bẹ̀ síwájú pé òun fọmọ òun lọ́kọ mm-hmm nítorí pé ẹni tí wọn bá bí pọnà zina òfin Ọlọ́run bá fi yé wa pé ìyá lásán ló ní kò ní bàbá ṣùgbọ́n orúkọ tí wọn máa fi pè tọjẹ tọkùnrin hmm. àyálò lásán ni nítorí pé tó bá yẹ lánàbẹ Isa ọmọ Maryam aleyhi salam onìkan náà máa ń pè ní Isa ibn Maryam Isa hmm. ọmọ Maryam àmọkùnrin mi láyé wọn á sọ pé lágbájá ọmọ Fatima hmm. eh, lágbájá ọmọ Asiya lágbájá ọmọ Juwairiya kò kò sí so anabi isa nìkan náà ń pè mọ́yà rẹ̀ òun sì jẹ́ àmì ńlá ọlọ́run bá dáa látara obìnrin láìsọkùnrin so àwọn ọmọ zina gbogbo wọn bá fi orúkọ bàbá kan pè wọn wọn bá pè mọ́ wọn wọn yà lónìí so irú bàbá òun níjọ́ tí ọmọ bá lọ lé ọkọ tó bá lóun lòun ó fi ọmọ lọ́kọ ìwọ tó bá gbọ́ ẹ̀sìn yìí kò nídìí pé kẹ́ ẹ máa jàǹpátá kẹ́ ẹ wá sọ di ìjàkadì lọ́nà tó ṣe pé gbogbo èèyàn mọ ẹni tẹ́ ẹ ṣètìlẹ́ fi jó kò bùkátà rẹ̀ ẹ jẹ́ kí ó ṣe ẹni tó lóun rò pé wọ́n ń pè ní yìgì lọ́dọ̀ rẹ̀ nígbà tó bá ṣe tán ẹni tó bá gbẹ́sìn yìí ti máa ń bẹ níkàlẹ̀ òun wàá sọ ìpìtọ̀ wọ lágbájá a fi ọmọ yìí fún ẹ ní ìyàwó lórúkọ Islam ní ìyàwó lórúkọ Islam ìwọ ló sì sọpọ̀ gbà á níyàwó so àwọn èèyàn tó wà ń bẹ̀ à ní sáláì léèyàn méjì tó yẹ pé wọ́n tí wọ́n jẹ́ lẹ́rìí so tábà ti rẹ́lẹ́rìí méjì tó dúró dọ́gba yìí ti so ìdí táyà ó fi sọ pé tẹ́ni tó gbẹ̀sìn yóò fi sọ pé a fi fún ọ níyàwó lórúkọ Islam òun náà ni pé tó bá ti dájú pọ̀ máa zina lóbìnrin so obìnrin yẹn ò ní bàbá tí ó lè fi lọ́kọ wìláyà àti fi lọ́kọ ti di ti Islam so ajẹ́pẹ́ni tó bá jẹ́ aṣíwájú fáwọn mùsùlùmí lágbègbè ibi tí wọ́n wà àbẹ́nìkan nínú àwọn ẹni tó bá jẹ́ onímọ̀ nípa ẹ̀sìn islam irú onítọ̀hún òun ó fi lọ́kọ lórúkọ islam hmm. nígbà tẹ́ bá tó ṣe bẹ́ẹ̀ ni yìgì tó so eléyìí ta lákọ̀ọ́kọ́ yẹn bí ìgbà téèyàn ń fi òfurufú kó òfurufú ni àbí kéèyàn ó mókùn kó fi kó òfurufú kò ní ṣe tá kókó sọ eléyìí túmọ̀ sí wípé nígbà tẹ́ bá tó rí ẹnìkan ṣe bẹ́ẹ̀ ní ìjókòó yẹn ni ó jẹ́ pé orí àwòfẹ́ kìí ṣe pé irọ́ òfútù fẹ́ tẹ̀ lọ fẹ́fẹ́ lẹ́yìn ìjọba ẹlẹ́kejì wọ́n ní ẹni tó bá fẹ́ fẹ́ yà òkú làwọn ìgbésẹ̀ tí ó gbé kò sí ìgbésẹ̀ kan ju pé kó o fi ìfẹ́ pípọ̀ fẹ́fẹ́ obìnrin kó o fi hàn sí bàbá rẹ̀ kó o ṣàlàyé pé bàbá mo rí ọmọ yín mo fẹ́ fẹ́ kí bàbá yẹn ó sì sọ pé tọ́ òun gbọ́ òun fi ọ̀rọ̀ fi wá ọmọ náà lẹ́nu wò èyí tó túmọ̀ sí pé kò ta kò fi ọlọ́run náà tó jẹ́ pé obìnrin ló sọ fún tààràtà pé ó wù mo fẹ́ fẹ́ ọ ó mo fẹ́ fẹ́ ọ kò gbọ́dọ̀ tìyàn lẹ́nu láti sọ kì í ṣe pé mo fẹ́ bọ́ ọ sì bàjẹ́ ó hmm. mo fẹ́ fẹ́ ọ̀rọ̀ àpọ́nlé ni tó tẹnu ẹni àpọ́nlé jáde tó máa ń so nítorí nítorí pé lábẹ́ òfin ọlọ́run wọn kì í kàn án fọmọ lọ́kàn tipátipá pàápàá jùlọ àwọn ọmọ tó bá ti dàgbà tó ti bàlágà so nísìnyí wọ́n ti sọ fún bàbá bàbá ti gbọ́ bàbá òbí ọmọ rẹ̀ léèrè anabi sallallahu alayhi wa sallam ó ní albikru tusta'dhan wa idhnuha sumatuha wa thayyibu tusta'mar anabi sallallahu alayhi wa sallam ni tó bá pọ̀ magi iná bá lọ ọkọ wọ́n gbà yọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ ni so tí wọ́n bá wá ní ah lágbájá lòun fẹ́ fẹ́ o ànábì ní ní tá a fi mà kó ti gbà ó ti fara mọ́ ní kó dákẹ́ hmm. tó tó bá sọ̀rọ̀ náà kò sí tó burú nígbà tó rí pé ọ̀rọ̀ á máa ṣàlàyé ní tí ń bẹ lọ́kàn ju kéèyàn tún dákẹ́ lọ́ ń gbà mí àmọ́ gbà pé tìjú wà hmm. tí tìjú bá ń bẹ ọmọbìnrin kan sọ fún kẹ́nìkan fẹ́ fẹ́ ọ ìtìjú òní jẹ́ ó lè sọ̀rọ̀ àmì pé ó sì fara mọ́ láì rẹ̀ hmm. torí tí ó fẹ́ kó bá sọ pé ah ah rárá o ìgbà láti fẹ́ ilé yìí àmọ́ tó bá jẹ́ pé abilékọ bá ní ọmọbìnrin tá a fẹ́ fi lọ́kọ mi ànábì sallallahu alaihi wasallam ní òun sọ̀rọ̀ ni o yọ sọ̀rọ̀ dáadáa òun á gba ìyọ̀ǹda tiẹ̀ ni kì í ṣe pé wọ́n àbí wọ́n á gbàṣẹ lẹ́nu rẹ̀ kì í ṣe ìyọ̀ǹda lásán àṣẹ ni wọ́n gbà lẹ́nu abilékọ torí ó ti nágbàrá ó ti nágbòrò ó ti mọ abílé ọkọ ṣe rí tó ní ìṣe lẹ́yìn náà yọ òun yóò pa wá láṣẹ pé tọ̀ mo fún yín láṣẹ pé kẹ́ ẹ fi mí fún hmm. so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so eléyìí ẹ bá ti ṣe bẹ́ẹ̀ yẹn bàbá ọmọ ó sì padà pé ọ pípé tọ̀ kó o wá pẹ̀lú àwọn èèyàn rẹ lápèjúwe hmm. àwọn èèyàn rẹ wíwá wọn kìí ṣe nǹkan tó fi ṣẹ̀ríà tó fi lélẹ̀ wípé dandan dandan àfi ká mọ bàbá ọmọ tó fẹ́ fi ọmọ wa hmm. àfi ká mọ àwọn èèyàn ọmọ tó fẹ́ fọmọ wa so ṣùgbọ́n àṣẹ lè sọ mọ́nù asọmanu sígbà tù àmọ́ mbolo ti wá talẹyẹ tó sọ ẹ mọ̀ pé ní ìsìngbà tó rí ọmọ bá ń hóṣẹ lẹ́yìn ìgbà tó fẹ́ yàwó tán tọwọ dí àmọ́ kálukú lọ́wọ́ tí ò sì bá sọ̀rọ̀ ọsàgbọ́dọ̀ lẹnìkẹta lè bá sọ̀rọ̀ tí ọba wa kì í lọ tí ọba wa bá ń wọ hmm. so ìtumọ̀ tí wọ́n fi fẹ́ mọ bàbá rẹ nu ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi ńlẹ̀ ayé wa sì fi hàn pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀dọ́ yẹn ọmọlúàbí wọn a máa ma lórí ìgbà tí wọn bá tọrọ obìnrin nígbà tí wọn bá ti tẹ lọ́wọ́ tán yọba yọwọ́ wà bú anabi muhammed sallallahu alayhi wa sallam nígbà tó sọ pé tẹ́ni tẹ́ sí ẹ̀sìn àti ìwà rẹ̀ tọrọ ọmọ yín lọ́dọ̀ yín ẹ fọmọ yín fún níyàwó ọ̀dà bó lèmi ṣe fẹ́ mọ̀ bó mo bó mo sì fẹ́ mọ̀ pé oníwà gidi òní lásán náà lọ́kàn yọjú sí mi So sì wá pé ẹ máa ṣe ákùdù náà lẹ́ẹ̀kan náà ṣé òní jẹ́ pé èèyàn fọmọ fún ẹni tí ò tọ́ láti fọmọ fún hmm. àwọn èèyàn náà padà máa sọ pé ah, èèyàn kan á rí yín jọ́kan lẹ́ bá ṣe mà hmm. àwọn èèyàn lọ wo bó la ń gbé ni rí hmm. wọn bí ẹni tí ò ní sì tún bí náà torí pé béèrè àwọn kan wọn àtẹ̀sìn àwọn kan sì sọ pé rárá o <laughs> àwọn máa kọ́dà ẹnìkan ọ̀ya sátó ládùúgbò yìí kèé sí lọ́n kèé sí lọ́n rárá wọ́n kàn sọ ló kọ́ gidi ni sòtẹ́ mi pé ńgbà tí ẹ̀rọ bá ti gbọ́ àwọn ní ogun àgbọ́tẹ́lẹ̀ kìí parọ́ tó bá gbọ́n tó ń gbà wọn bá mọrú ẹni tó jẹ́ èèyàn dáadáa ni èèyàn tí ọ̀dá ni so wọ́n fọ́n mọ́ wọn fún ọ wọ́n sì lè máa fi fún ọ so tó bá ti gbé ìgbésẹ̀ bá wọn. bàbá yẹn wọ́n sọ pé òun ò bínú sí kẹ́ fẹ́ra yín kò túmọ̀ sí kò ti fi fún ọ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀dọ́ lónìí wọ́n máa gùn lérú ọ̀rọ̀ bẹ́ẹ̀ wàá bẹ̀rẹ̀ sí ní lọ́ọ́ bọ́mọ ọlọ́mọ sùn bọ́ ọba ya ni ọba di bá kété nígbà tó yín bá yọ yọ bá rí i pé àwọn akóbọ̀ darí gbogbo ìdáhùn e, bàbá rẹ fẹ́ máa ṣe òun òun tiẹ̀ lówó tó ń lena. a'udhu billahi minash shaitani rajim ẹ̀yin náà sì béèrè pọ̀ máa zìnà pọ̀ bó wọn ṣe wá pọ̀ ṣé bá ara arú ìgbésẹ̀ náà níjẹ́ wọn pọ̀ tó máa zìnà fi wá di tọrọ fọ́n kálí. kódà èyí tó rí rẹ tún rọra pé díẹ̀ onye ọ̀jẹ̀ kó ti kọ́kọ́ yọjú sóbi ọmọ tẹ́lẹ̀ pé ọmọ rẹ̀ hmm. kó tó di pé zina dé ọ̀pọ̀ àìmọye ò tiẹ̀ fẹ́ mọ bàbá wo hmm. so wọ́n kà máa bá zina sóni nígbà tó jẹ́ pé ẹni tí ń wá zina náà pàdé irú rẹ̀ pẹ̀kí ṣe zina ọba máa ṣẹlẹ̀ so gbogbo ẹ̀ ọmọ zina pọ̀ ọmọ zina pọ̀ kọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwùjọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwùjọ ó ń gàn ọmọ hmm, òun gan ọmọ kó ń gan irú lébẹ́ẹ̀lì òun ọ wà lórí tòun náà pé ọ̀nà tágbà bí òun náà ọ̀nà zina ni níjọ́ mm. wọn bá pín ogun bàbá làṣírí òtún tẹmọ kọ́ yẹ ká máa ṣèwádìí dáadáa níṣẹ́ wọn ní bàbá ìyàwó ọmọ tó bí sáyé ni àkọ́bí ni ìkejì ni ẹ̀kẹta ni ok ẹ ẹ dákun àwọn ìyàwó tá a ní bàbá yìí ni mélòó ni wọn wọn ní àwọn mẹ́ta náà ni alhamdulilah ṣé ó sì dá wa lójú pé wọ́n fẹ́ wọn ní ìbámu pẹ̀lú òfin Ọlọ́run Hmm. wọn ní bẹ́ẹ̀ ni ok àwọn ọmọ yìí ṣé àwọn bàbá yìí ti ń bí wọn ṣáájú kó tó so igi ni àbí wọn ti kọ́kọ́ so igi náà kó tó sòwò àti bímọ ìbéèrè ńlá hmm. ọmọ lè pé ọmọ ò lè mọ̀tàmọ̀tà kọ́ mọ̀tà ya rẹ̀ ah, ẹ lọ wádìí ah, bàbá òun náà bàbá kú ó lè láàbúrò ó lè lẹ́gbọ̀n so irú rẹ̀ àwọn àbátan bàbá òun àwọn ni wọn wá tùsù dé sàlẹ̀ kòkò pé ẹ̀yin ọmọ jáde àwọn ọmọ bá jáde wọn bá ní sẹ́ẹ̀rì ń tọ́wọ́ àmì ẹ̀ nìkan mi <laughs> ó ti bí ọmọ ìyá ń ti ń pọ̀n kó tó di kan so igi pẹ̀lú ìyá rẹ̀ subhanallah lọ́ba di pé àkàrà tó epo hmm. so pé àbúrò ọ̀nkù ọ̀nkù wa lọ́ọ́ da gbogbo ẹrú ọ̀nkù ló pé ẹnìkan máa lé ní kékeré ọ̀nkù ọ̀fẹ́ wọlé rọrùn náà ni hmm, hmm. torí pé béèrè tán ṣe wọ́n pàtàkì òfin ọlọ́run ọ̀gbà wípé kí wọ́n fún ẹni tí kì í ṣe ọmọ halal nínú ogún ẹni tó kú ẹni tí wọ́n wá tí wọ́n sọ pé ọmọ zina ni nípa rẹ̀ yí báyìí ó ń gàn ọmọ rí wípé ọ̀nà tán gbà bí òun kódà hmm. torí ìdè eléyìí ọmọ zina pọ̀ ṣùgbọ́n kó lè bá wá sópin àti wọ́ àtẹ̀mí iná lákọ̀ọ́kọ́ kóra wá ń jànú hmm. kí ni nǹkan náà ti ń já ọ̀pọ̀lọpọ̀ ń dìjẹ́ tó fi jẹ́ pé bí wọ́n bá ti ṣe zina wọn ò gbádùn hmm. kí ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti ń da ọ̀pọ̀lọpọ̀ láàmú lónìí tọ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá wa tí ò ti sọ̀nà àbáyọ fún. ẹ nísìnyí wọ́n sọ pé obìnrin mọ̀ o sì lágbára tó fi lè fẹ́ yàwó anábìnrin kan máa ṣe sùn yà yóò mọ kó ọ níjànú yóò dàbí ìgbà tán tì ọ ni sòzì náà yẹn á dínkù kò ní í jẹ́ pọ́ gbáyé wa kan ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwùjọ lónìí ọ̀pọ̀lọpọ̀ máa sọ pé ntọ́lọ́ wọn fi mú àwa ni zìnà ṣé ọ̀rọ̀ nù tọrọ nù gbígbà tẹ̀ ń fi bàjẹ́ sayọ ni ẹ̀yin ò ronú pé kún bẹ́ẹ̀ ni ẹ̀yin ò ronú pé ọlọ́run ọba ẹlẹ́dàá bá sọ pé ẹ má ṣe nǹkan báyìí ìyá ń bẹ fẹ́ni tó bá ṣe ni mm. àyàfi tó bá wù ọlọ́run láti ìyá fi onítọ̀ ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá sọ pé wala taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabila ẹ gbọ́dọ̀ súnmọ́ zina ọlọ́wọ́n sọ pé ẹ má ṣe o má súnmọ́ ó ju má ṣe lọ mm. nítorí tí wọ́n bá ní má súnmọ́ sàásùn yìí ó kọjá kí wọ́n sọ pé má jẹran jẹ́nu sàásùn yìí mm. ọlọ́run nítorí pé ìbàjẹ́ ni mm. ojú ọ̀nà tó burú ni. nítorí délé wọn á fẹ́ dàbí ìgbà tó ṣe pé ó ti tọrọ fọ́nkálé kò fẹ́ẹ̀ sẹ́nìkan tá a lè pé àfàwọn alágbájá ni í ṣe zìnà lọ́pọ̀lọpọ̀ àwùjọ hmm. àtẹ̀yí tó lóun máa ń pa ẹ̀sìn àtẹ̀yí tó máa ń pa ẹ̀sìn gbogbo wọn àtẹ̀yí tí ń lé ayé ká ẹni tí ń wò pé kú ń bẹ ìṣirò ń bẹ kálukú kan ṣe zìnà sóni hmm. ọlọ́run kó ṣàánú wa. wọ́n ní eh, pos sáwọn lè máa ṣe pos eh, eh, business ni tó túmọ̀ sí pé òun ṣe aṣojú fún báńkì ẹ sì máa pé nínú òfin ọlọ́run ọba tiwa báńkì tó bá ti ń deal pẹ̀lú rìbá so islam ò kò faramá rìbá haram ni so tí wọn náà bá lọ gba agent báńkì tó yẹ pé ìwọ náà máa deal pẹ̀lú nǹkan tí báńkì ń deal pẹ̀lú eléyìí ò bùkátà béèrè kò bùkátà béèrè. jazakumullahu khairan hello. aleykum salaam ó kọ́ ni yẹ ń pè. ṣàfihàn mi kì láti lọ bẹ́ẹ̀ ni mo ń ṣe ọ̀rọ̀ oúnjẹ nípa ìsọ́nù yẹn gbọdọ̀ jẹ́ yẹn gbọdọ̀ bá wọn bá. nípa nǹkan tí ẹ béèrè yẹn ohun tó dájú náà ni pé ẹ ti máa ń parẹ̀ síwájú kẹ́ tó béèrè torí ẹ̀ ẹ má wulẹ̀ jẹ́ ká tún lọ sí ọ̀nà tó jìn lórí eléyàn zero nine zero five one six four five four three eight ọ̀dà hello hello hello. aleykum salaam wa rahmatulahi wa barakati o kọ yín. ọmọ balùkùn olóko kí ni ìbéèrè yín. mẹ́ta ni ìbéèrè mi alákọ̀ọ́kọ́ ó ní pé tẹ̀yìn bá ń sin ewúrẹ́ hmm. lágbẹ̀rẹ̀ orúkọ hmm. èèyàn wá wà lórí ìjókòó ẹran yẹn ṣe lójú ọ̀nà ọkọ̀ gbà tó bọ́ èèyàn wá dùn téèyàn lẹ́tọ̀ọ́ jíjẹ ẹran yìí ẹlẹ́ẹ̀kejì ni pé téèyàn bá ṣẹ̀ṣẹ̀ gba Islam bóyá ẹlẹ́sìn mìíràn wọ́n fẹ́ wọnú bákan náà téèyàn bá wà ní àdúgbò tí wọ́n ti kírun lákòókò tí wọ́n wọlé pé nítorí ń dáa jù ni kéèyàn ó mú irun tiẹ̀ wá ní àbí kéèyàn ó dúró bàgbọ́dá ti sọ láti jẹun kéèyàn ọjọ́ sí ìwo ló ní ládàá mẹ́ àbí òwò ló ti dáadáa jù sáà máa ń pàrọ̀ tọ́lá. aleykum salaam tula èèyàn ní ewúrẹ́ tó sọ pé máṣíìnì àdúrà tó gbà so kó tó wá ti kúkú èèyàn bá mọ̀ bẹ́ẹ̀ ó bọ̀ bẹ́ẹ̀ èèyàn pa séèyàn lè jẹ́ àbí èèyàn a gbọ́dọ̀ jẹ́ tó bá jẹ́ pé dúdú tá a dù tá a bá fi sílẹ̀ yóò kù náà ni. Hmm. so torí pé ọlọ́run bá nínú ẹran tó ṣe léèwọ̀ fún wa òun náà ni ànàpéyà ẹran tí wọ́n kàn pa hmm. nínú kíkàn pa náà ni kí wọ́n gbà pa wọ́n hmm. jẹ́ pé mọ́tò lọ gbà pa ọ̀kadà lọ gbà pa so irú eléyẹn á jẹ pẹ̀lú májẹ̀mú kọjá pé tá a bá bì kò bá yé sàmú hmm. tó bá ti jẹ́ pé dúdú rẹ̀ tá a dùn ọkàn síwájú ku rẹ̀ tí ó kù ní ó kù náà ni hmm. so àní jẹ lábẹ́ òfin ọlọ́run sọ ẹlẹ́kejì wọ́n ní ẹni tó bá jẹ́ pé ó fẹ́ gba Islam ǹjẹ́ lábẹ́ òfin ọlọ́run ṣé yóò tún pẹran àpékọ̀ hmm. fún Islam tó fẹ́ gbà forúkọ rẹ̀ kó bùkátà kò sẹ́nìkan kan tó sọ bẹ́ẹ̀ rí wípé kẹ́ ẹ lọ pẹran nítorí pé ẹ fẹ́ gba islam ẹ̀rọ adúrà àwọn sàhábà tó gba islam tá ló pẹran ẹran kí là bá pè lẹ́yìn hmm. so ẹni tó yẹ pé àpèjú orúkọ tí ń jẹ́ tẹ́lẹ̀ òun náà ni orúkọ tí kì í ṣe ti islam hmm. so ó wá fẹ́ gba islam ní ìsìn òun fẹ́ máa jẹ́ jùmọ̀à so ẹ kàn máa pè ní jùmọ̀à jùmọ̀à lórúkọ tó sàlẹ́sà ẹ mọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú orúkọ yìí látòní lọ hmm. kò bùkátà kẹpẹ̀rún kankan torí rẹ̀ eléyìí jẹ́ bẹ́ẹ̀ sùjọ́ wọn ní tá a máa ń gbé àdúgbò tí wọ́n ti máa ń lọ́sọ̀ láti lára ṣé ká máa ṣe sọ láti lásìkò rẹ̀ ní tiwa àbí ká máa dúró de jàmá tó bá pé wọ́n ń lọ lára nílé lọ lára tó hàn dáadáa sọ irú eléyìí ẹ̀yin ò ṣe sọ láti tiyín ẹ̀ ṣe nílé ẹ bá parí rẹ̀ kò burú wá mọ́ṣáláṣí kẹ wá bá wọn ṣe lópin ìgbà tí mọ́ṣáláṣí mi ò ti sí so ẹ bá wọn ṣe àmọ́ ìtẹ́ ẹ ṣe pẹ̀lú wọn náà fìlà nífẹ̀yìn èyí táyìn ti ṣe ń lè lọ́ra yẹn fún yín bẹ́ẹ̀ bá wá jáde wá ṣe eléyìí tí wọ́n ṣe ń jàmá pẹ̀lú ẹ̀ṣẹ̀ lọ. ẹ má gbàgbé pé ẹ darapọ̀ mọ́ wa ní ìkànnì ojú ìwò wọ Facebook ẹ máa fi ọlọ́dún níbi ìlú wa ẹ̀sìn màlúù àbá ṣe ń ṣe lóní ketekete plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight. hello. hello. ó kọ yín o. amẹ́ni sọ̀rọ̀. láti bo. láti sàmúlà. kí ni ìbéèrè yín? sàmàlẹ́kùn. aleykum salaam kí ni ìbéèrè yín. àwọn olórí kíṣà kan tó wúlé ìwọ̀sẹ̀ ìjọba tẹ́lẹ̀ gan-an àgbọ̀yìn kọjá ketekete ẹlẹ́ẹ̀kejì ní pété wọ́n fẹ́ béèrè ìbéèrè ẹ̀bèrè ìbéèrè sàn án kọ́wẹ̀ ohun tí a nílò nù torí àsìkò zero nine zero five one six four five four three eight ẹ jẹ́ kí n mọ ìbéèrè lè wá wọ́n ní kí ni láìfì tó wà níbi kéèyàn ó mọ̀ kí sùrọ́tùlù káf lọ́jọ́ jùmọ̀ Ah. alhamdulilayi kò sílẹ̀ ìfi kankan mẹ́ ẹni tó bá kọ̀ láti ké suratul kahf lọ́jọ́ jùmọ̀ kò sẹ́nìkan àforí ara rẹ̀ <laughs> ládàtọ̀ ẹ̀kọ́ gbà látàrí pòkè torí pé a ti rí nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbà wa tó wá àwọn ètò fẹsẹ̀ rinlẹ̀ eléyìí ti ń tọ́ka sí ọlá ńlá tí ń bẹ fẹ́ni tọ́lọ́mùbá ni kò lè ké suratul kahf lọ́jọ́ jùmọ̀ gbogbo nǹkan bá ti pè ní nǹkan ìbéèrè míì tún rèé wọ́n ní ṣé èèyàn lè pe orúkọ sí ọmọ létí lọ́jọ́ keje téèyàn bá fẹ́ sọ ọ́ lórúkọ nínú ẹ̀sìn Islam. tá a bá pè sí létí ńkọ́ <laughs> kò bùkátà kò bùkátà. <laughs> now jazakumullahu zero nine zero five one six four five four three eight hello. salaamaleykum. aleykum salaam. afọlájú náà. ẹ ṣé o. ọlọ́run jẹ́ àtọ́pọ̀ rẹ̀. àmín. orúkọ mi sọ iṣẹ́ àti àbùkálà ńlá tó ṣe owó dògbò mọ́tò. ìbéèrè yín o. a rí pé èmi ṣe dábà hmm. ṣùgbọ́n mo ta dábà tèmi hmm. ẹnìkan tó tún wá wà lẹ́gbẹ̀ẹ́ mi wá wá ẹni tọ́ra dábà ń dò ní ẹ bá ń pè hmm. ó sì wá wa ọ́ rà tán àmọ́ nígbà tó ń rà tán kò ṣẹṣẹ́ o ó ti wá rà nígbà tó rà tán lọ́wọ́ wá dọ̀ owó ẹ fi pè mí gbà ẹ sílẹ̀ a ṣé ẹ bá pè mí kọ́tà ẹ lọ pẹ́ lòní ẹ gbà kẹsìrà káàdì ṣé tí mo bá gbà á ṣé mo jẹ ìbá ni àbí mo jẹ sọ́lọ̀ ń fẹ́ mo fẹ́ béèrè yìí. alhamdulilayi ẹ̀yin tẹ́ bá wọn pe ẹni tí yóò ra ọjà tí wọ́n fẹ́ tà hmm. tó sì rà á tó wá padà dé tó lóun bùn yín ní nǹkan kan gbàtí ètò jẹ́ májẹ̀mú tẹ́lẹ̀ ìgbé tí wọ́n bá pè ọ̀tọ̀ bá ra ó fèmí náà ní nǹkan kan o hmm. so kì í ṣe májẹ̀mú so ẹran lọ́wọ́ ni òun náà sì máa máa bùn yín ní nǹkan torí pé ẹ̀dùn ní kò sí nǹkan tó burú hello. assalamu alaikum. aleykum salaam ó kọ́ yín lọ sí ń pè o. abdulrasaq láti iṣẹ́. kí ni ìbéèrè yín. ẹ dáhùn tó ọlọ́run mọ fẹ́ kẹ́ ẹ dáhùn béèrè yìí sáà because lórí rédíò náà la ti gbọ́ wípé a lè jẹun Christmas lónìí. àní bẹ́ẹ̀ ṣe ń béèrè òun náà tẹ́lẹ̀ náà ó ti fi hàn dájú ṣáká pé ẹ ti gbàgbọ́ iye rẹ̀ kọ́ ṣẹ̀ṣẹ̀ nílò kẹ́ tún máa béèrè mọ́ ká má máa lọ́ta sí gbẹ̀gìrì àná zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six òun náà làwọn nọ́mbà tí à ń lò fáwọn tó ń bẹ ní Nàìjíríà àti láwọn ilẹ̀ òkè òkun yòókù ẹ̀ lọ́wọ́. Hello. Hmm. hello bóyá wọn mọ̀ pé àwọn ti pè wọlé o kọ aleykum salaam ó kọ yín àti ibi tẹ́ ti ń pè. Ibrahim ni wọ́n sọ̀rọ̀ láti ẹ̀ka àjà. kí ni ìbéèrè yín. hello. kí ni ìbéèrè yín o. ìbéèrè mi àkọ́kọ́ ni wípé báwo ni ẹni tó ń ṣiṣẹ́ oṣù hmm. pẹ̀lú ẹni tó ń ṣiṣẹ́ daily pay hmm. báwo ni wọ́n ti máa máa yọ sàkáàtì ìbéèrè náà àkọ́kọ́ nìyẹn. ẹlẹ́ẹ̀kejì ni wípé ṣé mùsùlùmí lè sin ajá àbí olóńgbò. a ti gbọ́ yín o. alhamdulilayi ẹni tó sọ pé ń ṣiṣẹ́ oṣù hmm. àti ẹni tó ń ṣiṣẹ́ òòjọ́ wọ́n ní báwo ni ìkíní kejì wọn ti ṣe máa yọ zakat iṣẹ́ tí ẹ̀ ń ṣe ọ̀nà tẹ̀ ń gbà rówó bóyá oṣooṣù àbójoojúmọ́ àbọ̀dọ̀ọdún òun kọ́ ló jà hmm. ṣùgbọ́n kí lè rí tele jọ látàrí iṣẹ́ tẹ̀sí ńlọ́jà hmm. sọ ẹni tí ń ṣiṣẹ́ oṣù só ti rí owó tele jọ nínú owó tí ń ṣẹ́kù fún lẹ́yìn ìgbà tó bá ná níná tó lo lílò nínú owó tí ń bọ́ sí lọ́wọ́ ṣé ń tọ́ ṣẹ́kù ó tó òdiwọ̀n téèyàn ní téèyàn fi yọ zakat àbí òtò bẹ́ẹ̀ hmm. nísìnyí lápèjúwe lónìí two million naira ni ṣé látìgbà téèyàn ti ń ṣiṣẹ́ oṣù owó tí ń jọ látàrí owó oṣù rẹ̀ yàtọ̀ sí ti náwó ṣé ètò sodo sí lọ ti tó two million hmm. ẹni tí ń ṣiṣẹ́ ọ̀ ń gba two thousand lójúmọ́ ọ̀ ń jẹun ọ̀ ń gbọ́ bùkátà rẹ èyí tí ń fún ọ tó ń jọ só tó two million hmm. níjọ́ tó bá tó two million yẹn wàá kọ déètì rẹ lẹ̀ nínú kàlẹ́ndà Islam hmm. bí àpèjúwe ká pé lónìí lówó pé two million wàá kọ déètì lẹ̀ pé òní o nínú ètò ẹ̀sìn Islam ni mo dolówó àwọn máa náwó rẹ̀ nso two million rẹ̀ náà kò sí nítorí kó tó máa nànú ẹ̀ wọ́n máa nánú ẹ̀ omi ò tún máa gùn wọ́n máa nánú ẹ̀ omi ò máa wọlé tó bá wá tún wá di ijọ́ kọkànlá oṣù karùn-ún fourteen forty three ọwọ́ àwò èlò ló ní lónìí èlò lówó tó ti ṣẹ́kù lọ́wọ́ rẹ̀ àwa rí i pé owó òun ti ń lọ three point five million àwọn àwòkín ló di wọn téèyàn ò ní tí ó fi yọ zakati ní ọdún tí ń bọ̀ hmm. òun jẹ́ two point seven million ṣèwọ́ sì ti ní three point five million àjẹpẹ́ olówó ní ọ̀gidi àjẹpẹ́ hmm. mílíọ̀n mẹ́ta àbọ̀ tó níhùn á pín sọ́nà ogójì ìjọba jáde ńbẹ̀ ló ti yọ zakati hmm. ètò túmọ̀ sí pọ̀pọ̀lọpọ̀ olówó ni wọ́n ṣùgbọ́n wọn yọ zakat ẹlòmíín wà tó pé kò sí ijọ́ tilẹ̀ mọ́ àfi tó bá fẹ́ sinmi tí ò ní ríbi iṣẹ́ lọ iṣẹ́ tí ń sì ń ṣe lójúmọ́ tó bá kéré jù ní ọ̀pá two thousand. tọ́tẹ́ máa ń ṣiṣẹ́ lójoojúmọ́ ní ọ̀nà ọgọ́rùn-ún mẹ́ta kájọ pé ń fọjọ́ yòókù sinmi lọ́dún hmm. two two thousand lọ́nà ọgọ́rùn-ún mẹ́ta sẹ́wọ̀n kí nǹkan ó ti kí sílẹ̀ wá sí bẹ́ẹ̀ fọdún márùn-ún sí bẹ́ẹ̀ fọdún mẹ́wàá òun sì ń náwó òun jẹun òun ṣe ayé rẹ̀ dáadáa masha Allah so kí ló kù lọ́wọ́ rẹ̀ Hmm. n tó kù lọ́wọ́ rẹ̀ ó lè ti lé two million ó lè ti lé five million hmm. so ibẹ̀ yẹn a sọ pé zakat ti tó máa yọ fún ọ ṣùgbọ́n níjọ́tọ̀ kọ́kọ́ lówó ọkọ̀ dé tirẹ̀ lẹ̀ ọdún ọjọ́ nǹkan lọ yọ zakat ó dìgbà tọdún kan bá tún gorí owó hmm. lẹ́yìn ọdún kan àkọ́kọ́ lọ́mọ wa yọ lọ́dọọdún ọdọọdún ọdọọdún lẹ́yìn ìjọba o wọ́n ní sáà lè máa sin ajá tó bá yẹ pé ajá yẹn fẹ́ máa sin láti fi máa ṣọdẹ. So ẹ fẹ́ máa sìn láti fi máa da ẹran hmm. ẹ fẹ́ máa sìn láti fi máa sọ oko dá oko so islam gbà àmọ́ pé kàn fẹ́ lájà ńlẹ̀ gbogbo èèyàn lájà ó yẹ kẹ́yìn náà lájà ànábì sallallahu alaihi wasallam lẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ tó jẹ́ mùsùlùmí tó lájà tí ń tọ́jú tí ń sìn báwọn wọ́n máa dín ìtọ́pọ̀ burúkú gidi nínú ládàáṣẹ́ rẹ̀ kù lójoojúmọ́. ó oh, ládàá burúkú gidi tọ́pọ̀ gidi wo lọ wá ní <laughs> èyí ló ń ké bọ́pọ̀lọpọ̀ ṣe ń kọ́lé e ládàá iná ẹ̀ ní tó ń fà kí ẹsẹ̀ ní fi ń wo so tó bọ́pọ̀lọ sọ afẹ́ sọ pé ọmọ ẹ̀sìn ajá kí ló fẹ́ fi sí kí ló fẹ́ fi sí tí ò bá ti jẹ́ pé ọ fẹ́ fi ṣọdẹ kò jẹ́ pé ọ fẹ́ fi daran mm. kò jẹ́ pé ọ fẹ́ fi dáko mm. so ọ̀tọ̀ kò ní mm. kò sí ní tó fẹ́ fi ṣe olóńgbò ìyẹn lè sin olóńgbò kò sí tó burú mẹ́ àmọ́ bò ló ṣe ni ṣé ọ̀rà ni àbí wọ́n gun àbójì. <laughs> so islam ọgbà kọra hmm. islam ọgbà kàtà ó hmm. sì gbọ́dọ̀ jì hmm. àfi tó bá rí kí wọ́n bọ̀ torí lábẹ́ òfin ọlọ́run ọlọ́run ọba sì ká jẹ olóńgbò léwọ̀ so wọn mùsùlùmí tó ń jẹ olóńgbò tó ń tún pọ́ńtì làbí ó kọ́ lùkàn bẹ́ẹ̀ <laughs> so kọ́ ọmọ pé jẹkújẹ lọ ń jẹun torí ẹ̀ tọ́lọ́run bá ti ṣe jíjẹ nǹkan kan léwọ̀ èèwọ̀ lówó rẹ̀ a gbọ́dọ̀ rà a gbọ́dọ̀ tà hello. kí ni ìbéèrè yín. wọ́n fẹ́ bẹ̀rẹ̀ pé ẹ kan ṣé islam bá bá pé kéèyàn ò ní ewu ju fún ló. kéèyàn ò ní máa dá ẹ̀ àbí ẹni tó ní ewu tó ní ewu ju fún ló. títí ń dá rẹ̀. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. jẹ́ islam bá pé bí ẹlẹ́sìn ṣèjì tó máa ṣe bíi tó báwọn máa ṣe bíi sọjí tí islam bá lọ síbẹ̀ ṣé islam ó sì ti bàjẹ́ àgbéṣọ wá islam. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta ìjọ́tọ̀ súnà tí àwọn obìnrin wọ́n máa fi irun kún irun salamu aleykum. alhamdulilayi àkókò islam ó gbà fẹ́ni tí gbogbo irun orí rẹ̀ hmm. tó bá ti di funfun àbí gbogbo irun àgbọ̀n rẹ̀ ọba ti di funfun ìpè kan palaro ṣùgbọ́n ru aró wò aró yẹn kò gbọ́dọ̀ jẹ́ dúdú yóò jẹ́ aláwọ̀ bíi aláwọ̀ kùnkùn máa di ìyẹn ni pé bíi làálì wọ́n lè fi palaro tó bá jẹ́ pé bìkan ló ti funfun nínú irun orí wa àti àgbọ̀n wa ibì kan ò tíì funfun á ṣe sùúrù títí gbogbo ó fi di funfun hmm. má kánjú nígbà gbogbo ẹ bá di funfun ìgbà náà lọ́ọ́ máa jẹun láró aró làálì hmm. so ńlọ́jà tí má fi gbogbo ẹlẹ́yìn funfun kọ́ tí n bá tiẹ̀ jẹun láró kankan kò sí ní tó burú bẹ́ẹ̀ hmm. kò sí ní tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n irun dúdú lọ́lọ́run fún mi mo fẹ́ sọ di funfun dúdú ló fún mi mo fẹ́ sọ di aláwọ̀ aró irun dúdú ló fún mi mo fẹ́ sọ di aláwọ̀ ewé islam ọ̀faramọ́ torí pé ń bẹ́ẹ̀ ni tí mùsùlùmí ń kọ́ sí àwọn kèfèrí. Mm so islam sì sọ pé man tashabbaha bi qawmin fahuwa minhum ẹnikẹ́ni tó bá fi lè kọ́sì àwọn èèyàn kan tó fara jọ wọn wọn ó sì dájọ́ pò náà ti dọ̀kan nu wa ni kọ́ ló ń sànù wa. wọn á ní ṣé mùsùlùmí lè máa lọ orí òkè lọ sí kìnnì ẹnikẹ́ni tó bá fi lè fi islam rẹ̀ tó fi lọ orí òkè kan islam rẹ̀ bàjẹ́. nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa tí wọ́n ń sìn lórí islam tó bá ti fi islam yẹn tó fi hápára tó tún lọ́ọ́ dojúkọ bòmíì tó nílànà ló fẹ́ tẹ̀lé o ti kó ní islam so ọ̀pọ̀lọpọ̀ nínú àwùjọ wa lónìí lọ́jọ́ pé wọ́n ti fi islam sílẹ̀ so àfi tètè padà sínú ẹ̀ tó dé because tí bá dé yóò yọ ẹ àwàdà ló pè ọlọ́run ọba ẹlẹ́dàá ọgbà wọn ni qul ya ayyuhal kafirun la a'budu ma ta'budun wala antum 'abiduna ma a'bud wala ana 'abidun ma 'abadtum wala antum 'abiduna ma a'bud lakum dinukum waliyadin ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin iná ló fà á ló fi jẹ́ pé òní rí ẹlòmíín náà ti ń tẹ̀lé lánàá mi kó wá mọ́ṣáláṣí wá ṣe kíni tiẹ̀ tí a jẹ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n ní tí a lè fi irun ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa làánà rẹ̀ ká fi irun kúrun eléyìí tí ń pè ní attachment ọlọ́run làánà ẹni tó bá ṣe bẹ́ẹ̀ kódà ẹni tí ń bá wọn ṣe òun náà bẹ pọ́lọ́ làánà rẹ̀ nínú hadith Abdullahi bin Mas'ud radiyallahu anhu anabi sallallahu alayhi wa sallam ní la'ana Allahu al-wasila wal-mustawsila ọlọ́run láàánà ẹni tí ń bá wọn fi irun kúnrun tí ń bá wọn ṣe attachment àtẹni tó gbórí lọ pé ẹ bá ń ṣe ọlọ́run láàánà àwọn méjèèjì tó lábẹ́ báyìí obìnrin kan ní òun níbèrè pé ọkọ òun ń bò ń jà ǹjọ́júmọ́ wípé ohun ọ̀ṣá prapra <laughs> mo ní kí ni ń jẹ́ ṣá prapra wípé báwọn obìnrin ṣe ṣá prapra ìwọ ọ̀ṣá prapra sáyọ̀ pé ọkùnrin burú bàjẹ́ àwọn náà ni ó ti obìnrin lọ bí gẹ́ngẹ́rẹ́ mm. tí wọ́n ìbá tiẹ̀ jẹ́ mm. wípé ẹ òun fẹ́ kó máa lo wíìgì àwọn wíìgì tó tó máa ń dàbí aláwọ̀ pínkì tó máa ń dàbí aláwọ̀ blue kó máa gbé sórí kórìí rọra ṣe kélébé wọ́n máa ń débi fìlà ìgbà <laughs> tí ó ti wá fi béèrè ń yọ mí lẹ́nu púpọ̀ mi ń dá ó sá ó wá pè ó pè mo ní àkọ́tọ̀ ọtọ́ lábẹ́ òfin ọ̀nà nítorí pé òun náà yàtọ̀ sí attachment lábẹ́ òfin ọlọ́run mm. torí ẹ̀ irun rẹ tọ́lọ̀ ń fún ọ á òun gan ni beauty òun ni beauty tó ju gbogbo beauty lọ kí ló ń fẹ́ mọ́ á gbé wíìgì sórí sí mm. wọ́n ṣe documentary kan nípa báwo ni wọ́n ṣe ń produce wig àwọn India níbi tí wọ́n ti máa lọ bọ àwọn òòṣà wọn yẹn mm. so wọ́n ní lọ́dọọdún nínú nǹkan tí wọ́n máa fi ṣe àtẹ̀gùn síwájú òòṣà lọ́dọọdún òòṣà kan wà tọ́ pé gbogbo àwọn obìnrin wọ́n fa irun orí wọn ni. la ilaha illallah. bí irun ṣe wá gùn tó bíútì tó wọ́n máa gérun mọ́ ọ lórí wọ́n fi hàn wọ́n ń gé wọ́n ń gé wọ́n ń gé wọ́n ń gé wọ́n máa dárun jọ wọ́n máa dárun jọ wọ́n máa dárun jọ irun ni ó tún wá tuntun rọ lóríṣiríṣi ọ̀nà hmm. wọ́n tún wá jàn láró oríṣiríṣi ó ní wọ́n ń sọ di wíìgì ó ní wọ́n ń sọ di nǹkan fi ń sa attachment tí wọ́n á pín ká gbogbo ilé ayé irun tí wọ́n gé fóòsà. láti ẹ̀ wá pé islam ọ̀sọ́pọ̀lọ̀ ńlá alẹ́ tó bá fi irun kúrun hmm. áà irun tí wọ́n gé fún àti bọ òòsà hmm. iná ni wọ́n wá ń gbé sórí ọwá ló ń soge oge gan kó ara rẹ̀. Hmm. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. salaamaleykum sir. aleykum salaam wa rahmatulah ó kọ yín àti bí ẹ ti ń pè. àbíbá mi ń sọ̀rọ̀ láti ẹ̀kọ́. kí ni ìbéèrè yín. ìbéèrè mi àkọ́kọ́ ni mo fẹ́ béèrè pé èèyàn tó bímọ mm-hmm. tó wọn wá wọn lówó láti pa ẹran àtúkọ ní ọjọ́ méje yẹn mm-hmm. ṣé èèyàn lè pa ní ọjọ́ iwájú àti pé mélòó tí wọ́n máa pa. Then ìbéèrè mẹ́rin ẹlẹ́ẹ̀kejì ni wípé ngbẹ̀bà rẹ̀. tọ́da tẹ́ bá ti rántí ẹ pè padà. ẹni tó bímọ tó sì pé ńgbà tán bímọ kò sí ìkápá láti pa ẹran àkíkà hmm. tí wọ́n lè pa lọ́jọ́ iwájú bẹ́ẹ̀ ni a rí lọ́dọ̀ àwọn aṣáájú rere náà sọ pé tá ti lè pa lọ́jọ́ keje á pa níjọ́ kẹrìnlá tí ó bá tún sí ìkápá láti ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ kẹrìnlá a jẹ́ pé ọjọ́ kọkànlélógún kò tún sí ìkápá ọjọ́ kọkànlélógún a jẹ́ pé gbogbo ògbà yòówù tọ́lọ́mùbá fún ní ìkápá àti ṣe bẹ́ẹ̀ nígbà níka méje méje máa gbogbo ògbà yòówù tí wọ́n á ní ẹran mélòó la pa nítọ́ dọ́gba jù náà ni pé tó bá pọ́ ọmọkùnrin lọ́lọ́mùbá fún wa á pa àgbò méjì fún tó bá sì jẹ́ pọ́ ọmọbìnrin lọ́lọ́mùbá fún wa àgbò ẹyọ kan ètò túmọ̀ sí kẹ́ni tọ́lọ̀ ń fún ìbejì ọmọkùnrin méjì àgbò mẹ́rin ìbejì ọmọbìnrin méjì àgbò méjì ọmọkùnrin kan àtọmọbìnrin kan àgbò mẹ́ta. zero nine zero five one six four five four three eight oníbèrè wọ́n fi ìbéèrè ṣọwọ́ wọ́n ní kí ni a lè fi yọ zakati àpò àgbàdo méje àpò àgbàdo mẹ́wàá àpò àgbàdo mẹ́wàá ẹ̀ńtẹ́sì ní ìsinmi pé ẹ wà irú kínní kọ́pù tá a máa fi wọn zakatul fitr lásìkò ọdún ìtúnu Ramadan so ẹ wàá fi wọn mm-hmm. gbogbo àpò àgbàdo mẹ́wàá tẹ ní o mm. ẹ wọn iye múdù mélòó ló jẹ tó múdù ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún méjì mm. tó lé iye tó jẹun ẹ wàá yọ ìdá kan nu mẹ́wàá rẹ̀ tó bá ṣe pé ńgbà tí ẹ fi gbin àgbàdo ń tèrè oko fi jáde ẹ̀yin kọ́ lẹ̀ ń rọ aró omi hmm. tẹ́ ń dà sí oko kó tó di pòhù hmm. ẹ̀ sì máa ra táǹkì omi kẹ́ ẹ máa tu sóko kó tó di pòhù hmm. ẹ̀ sì ní màálùú àbí ràkúnmí tẹ́ ń fi ń lódò wa dà sí oko òjò tọ́lọ̀ ń rọ̀ náà ló fi jáde a pé ìdá mẹ́wàá lẹ́yọ̀ tó bá wá jẹ́ pé ẹ̀yin lẹ ṣe wàhálà ẹ̀yin lẹ pọnmi ẹ̀yin lẹ da epo sí ẹ́ńjìnì tẹ̀ ń fi fa omi látòdò kó tó di póhù a jẹ́ pé ìdá kan nínú ogún hmm. òun lẹ́yọ̀ á islam dà púpọ̀ so tó bá yẹ pọ́lọ́ ló fún lómi tó fi dàgbà ìdá kan nínú mẹ́wàá ẹ̀yin lẹ ṣe náwó lẹ ṣe wàhálà lẹ faraṣe lẹ fapò sí títí tọ́lọ́ fi ní kó jáde ìdá kan nínú ogún hmm. àmọ́ irú kíní tá à ń fi wọn zakatul fitr kọ́ọ̀pù yẹn òun lẹ́ fi wọn tẹ bá ti rí pópó ẹgbẹ̀rún kan àtọgọ́rùn méjì múdù àjẹpẹ́ hmm. ti ní òdiwọ̀n téèyàn ní téèyàn fi yọ zakat hmm. so bó fi wọ́n ṣe wá pọ̀ tóun hmm. ẹ wàá yọ ìdá kan nù mẹ́wàá rẹ̀. tó ká máa ṣe bẹ́ẹ̀ ká máa láǹfààní àti mú bí ìpè bíi méjì àbí bí ẹyọ kan sí kó tó di pé àmọ́ lọ lórí ètò zero nine zero five one six four five four three eight ẹ̀yin tí ẹ̀ ń fi àtẹ̀jíṣẹ́ sọ sórí zero nine zero five one six four five four three eight ẹ má jẹ́ ká fi síbẹ̀ mọ́ ẹ já máa fi sórí airtel number yẹn ni hello. aleykum salaam wa rahmatulahi wa barakatuh tó kọ yín àti ìyá tí ń pè o. dáhùn ló ń sọ̀rọ̀ láti ọ̀yọ́. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni wípé bí ẹ bá jẹ́ ọmọọṣẹ́ ní abẹ́ ọ̀gá kan tọ́gà mhm. yẹn tí wọ́n máa ń gba iṣẹ́ tí máa ń bá wọn oní ifá tí wọ́n bá wọn ṣiṣẹ́ tọ́lọ́ mm. bẹ́ẹ̀ ni pé ọmọ tó jẹ́ oníṣẹ́ ẹni tó jẹ́ sínú yìí àmọ́ kò ní agbára àti lè kọ́ pé kí wọ́n máa tẹ̀lé ọ̀gá àkọ́kọ́ ni ẹ̀ nígbà tẹ̀lé ní kékeré wá rí sí irú ìṣesí yẹn lọ́dọ̀ ọ̀gá òun tí kéèyàn máa kéèyàn máa wulẹ̀ tẹ̀lé ẹ má bínú ṣe rí ìbéèrè lẹ́ẹ̀kejì yẹn ẹ má fi sọ ọ́ nípa mẹ́sẹ̀gì àbí kẹjọ́ di ọjọ́ mẹ́jọ torí ọjọ́ ti lọ ẹ má bínú ṣe gbọ́ là ń ṣe. so ẹni kí ni Islam rí sí kẹ́ ẹ máa bá ọ̀gá yín lọ bá àwọn tó ń ṣe ifá ṣiṣẹ́ láàyè ifá wọn so kọ́tọ́ lábẹ́ òfin lọ hmm. nítorí pé òfin ọlọ́run bá dá lórí pé gbogbo nǹkan tí wọ́n bá ti fẹ́ bá ẹlòmíì ṣe tó bá ní í ṣe pẹ̀lú ríràn wọn lọ́wọ́ lórí tí wọ́n ń ṣe takùtọ̀ lọ́hùn ò hmm. ràn wọ́n lọ́wọ́ Hmm. so àmọ́ tó bá sọ pé torí pé ò lágbára torí pọ̀ ń kọ́sẹ́ á jẹ́ pé ò lágbára ń kọ́sẹ́ sọ fẹ́ ti torí rẹ̀ wọ jahannam so nítorí di eléyìí mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ yín pé ayé tẹ rí yìí báyìí ojú ọ̀nà lásán ni hmm. à ń gbà lọ ibi tá à ń lọ ni níta bá wá ṣe ń bí òun ni ó ṣe àfihàn ibi tá a bára wa bàbá dán báwa gbọ́dọ̀ ti torí ti ọ̀tàn ibi ń tán náà ni bàbá tó bí bàbá wa dà. Ah bàbá ọ̀pọ̀lọpọ̀ dà hmm. ìwọ náà lára ń bo lọ́wọ́ àjọ kan ká má ti torí ní tí ó tà hmm. ká ba ní tí ò ní tán jẹ́ mára wa lọ́wọ́ hmm, ẹ̀mí wọn bá gbé oúnjẹ kanú abọ́ wọn bá dé ẹ rí i pé itó ti máa já lẹ́nu ẹlòmíì torí pé kò tí ì máa ń tọ́ wà nù abọ́ tí wọ́n bá sí ẹ rí i pé wọ́n máa ah, ẹ fọwọ́ kẹ́ tó jẹ ọ́ ni wọ́n pẹ́ ah, yóò tún máa pẹ́ yóò tún máa pẹ́ bí ń pa mí oúnjẹ yìí sí ah, àbí àyè wọ́n wọ̀ mí lójú púpọ̀

tálákàlà tí ń kọ́. jazakumullahu khairan sheikh akpé pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò ìkọ́lọ̀ nǹkan bá wí sanwó lẹ́sùn lórí láyé ń bí àti lọ́jọ́ àgbéǹdẹ̀lẹ̀ kíyàmá ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ ṣàánú ajẹ́lógún ọ̀jọ̀ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kọ̀ òjọ̀kan jazakumullahu khairan pẹ̀lú àbú àmìnà tí wọ́n dìjọ́ kọ́wọ́rin wà láti òkè àdó akíntola jazakumullahu khairan ọlọ́dún níbi lólókọ̀ mi títí ọjọ́ mẹ́jọ tá a tún máa pàdé pọ̀ padà ní mọ̀ọ́dágbé fún wa yìí pé sálámù alaykum wa rahmatulahi wa barakatuhu.